إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالله سبحانه وتعالى جعل القدرة المطلقة وصفا لنفسه فلا يستحق بها أحد من مخلوقاته وقد أذل الله سبحانه وتعالى أصحاب القوى العالمية الذين كان الناس ينذبون إليهم القوى وكانوا يفتخرون بصنعة أنواع من الأسلحة النووية والقنابل الهادمة لجميع العالم ألا وهو دولة الصين دولة الصين كانت تفتخر ويفتخر أو تفتخر العالم بقوتها لأنها كان كانت من أصحاب القوى العالمية لكن الله سبحانه وتعالى ابتلاهم جنود من جنوده تعالى بل أصغر شيء لا تكاد ترى بعيوننا حتى بالميكروسكوب إلا إذا كان يعني الميكروسكوب الخاص الذي يجعل الناس يرى هذه الفيروس وما يعلم جنود ربك إلا هو فهذه فيروس لا تكاد ترى وكانت تسبب الهلاك الهائلة ويسبب الطاعون يعني مرض لا تكاد الناس يرى ما يعالجها وهي ابتلاء من الله وما موقف المسلم من هذه أو من هذا الطاعون عباد الله إنه يجب أن يعلم المسلم أن هذا الطاعون بلاء من الله يبتلي به ناس أو يبتلي به من يشاء من عباده وكذلك يجب أن نعلم أنه عذاب من الله يعذب به من يشاء من الخلق وعذاب الله لا ينزل على خلقه إلا لغضبه سبحانه وتعالى وكذلك يجب أن يعلم المسلم أن هذا الطاعون رحمة ونعمة على المسلمين لأنه من أسباب موت الشهادة فقد توفي بعض من أصحاب النبي صلى الله عليه وسلم بسبب مرض الطاعون من جملة أصحاب النبي صلى الله عليه وسلم الذي ماتوا بطاعون أموات وغيرها أبو عبيدة بالجراح ومعاذ بن جبل ويزيد بن أبي سفيان والسهل بن عمرو وأبو جندل بن سهل كل هذه أو كل هؤلاء ماتوا في طاعون وتيقنا بأن هؤلاء أصحاب النبي صلى الله عليه وسلم إنما هم الشهداء ومما ينبغي أن يعلم المسلم في قضية الطاعون أنه حرام على المسلم الذي كان يعيش في مكان الذي وقع فيه طاعون وكذلك حرام أن يدخلها مسلم إذا لم يكن في أرضه هذا أقف ولو وضع أترى إسكاء أتيجيولون فو أتواجه النبي محمد gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ wọn lábẹ́ ọlọ́run kó fi ìkẹ́ yìí kó fi kárí ọlọ́run ọba tí ọlá rẹ̀ tóbi òun náà ni ọba alágbára zulkudratil mutlaqa agbára yẹnyẹn tí ọlọ́run ọba ní í ṣe ìtumọ̀ alkudratil mutlaqa òun ni agbára tó ṣe pé ọ̀lẹ ò lè bá ìkágara kò lè ṣẹlẹ̀ sí ah, ipa mi ọ̀ka kìíní yìí mo dáwọ́ lé tọ́lọ́wọ́n ọba kọ́ àbí ẹnìkan tiẹ̀ ń bẹ̀ tó ṣe pé apá rẹ̀ tó ká tọ́lọ́wọ́n ọba kọ́ dhul qudratil mutlaqa wal izzatil bahira tọ́lọ́wọ́n ọba ló ní gbogbo àwọn ìròyìn yìí tó bá ń sọ pé àwọn kan àbí ẹnìkan àbí ìlú kan ìlú alágbára ni gẹ́gẹ́ bá àwọn ẹ̀sìn máa ń sọ lónìí táwọn sọ pé àwọn ìlú kan ń bẹ lágbàáyé àwọn ìlú alágbára nu àmọ́ ka amẹ́ríkà àmọ́ ka china àwọn náà máa oríṣiríṣi àwọn ìlú tá a máa ń kà kọ́dà àwọn ìlú yẹn ló tún jáde bọ́ta ti alágbára ni wá tí a ti ṣe àwọn afilẹ̀ hànàwáwíyà kan nìsín wọ́n làwọn tó ti ṣe irinṣẹ́ kan nìsín táwọn bá júlẹ̀ o lè pa gbogbo ayé rún kúmbùlẹ̀ alhajima kọ̀nádìn wọ́n làwọn ti ṣe àwọn bọ́ǹbù kan nìsín atọ́lẹ́kì bọ́ǹbù oríṣiríṣiríṣi ni pé Allah subhanahu wa ta'ala ó wá fi agbára rẹ̀ hàn agbára yẹn pé kí gbogbo ẹni tó bá ń jẹ́ ọ̀làjú tọ́làjú tó máa ń tí ń lọ lágbàáyé lónìí òun ni ó mọ̀ pé á ọlọ́wọ́n ọba ó fi agbára rẹ̀ hàn nínú àwọn ìlú tó máa ń pariwo lágbàáyé àwọn náà ní China àwọn gangan ọlọ́wọ́n ó wá yẹ̀yẹ́ wọn ó wọn. ó jẹ́ kó yé wọn pé agbára òun ju gbogbo agbára lọ agbára amẹ́ríkà ò ka kò ságbára ń tọ̀ òun tó ka nǹkan kékeré nínú àwọn ọmọ ogun ọlọ́run ọmọ ogun yìí gan òun náà ń pè ní fáírọ́ọ̀sì coronavirus subhanallah kan tó ṣe pé àwọn tí wọ́n ń jẹ́ àwọn oníṣàyẹ́nsìk wọ́n ní pé ẹ bá lo microscope gan ordinary microscope ò tún lè rí àti kó tó wọlé wá ìtó tó wà kéékìá tó lágbára òun ló ètò àmọ́ ajé kẹ́mọ́ rí àwọn fáírọ́ọ̀sì yẹn kí àwọn kòkòrò yìí rè náà ni ọlọ́ni wa máa yá ẹlẹ́mu jùnú dẹ̀rọ̀ bíkà ìlà wò ọlọ́ni ní ọmọ ogun ènìyàn ọlọ́ni tí bá fẹ́ báyàn jà kò sẹ́ni tó rí kò sẹ́ni tó mà èyí tó kéré jù nínú àwọn nǹkan tó yẹ kó àlójú ò lè rí tábà zara ọmọ náà gún ìyẹn tó máa ń fìlì ọmọ náà gún lára ọmọ náà gún ni kọ́ yá bí kíní kan bí ọ̀rọ̀ tí ó mọ̀ rìn lára yẹn báyìí yẹn mọ̀ ń fìlẹ̀ tó bá sì rànjú mọ́ dáadáa yẹn ó rí àmọ́ fáírọ́ọ̀sì kòrónà yìí ojú ọmọ ènìyàn kankan ò lè rí so ó sì ń kó sáwọn èèyàn lára ó sì ń di nítorí ń gba ẹ̀mí àwọn èèyàn kìí ṣe pé ẹ̀mí kọ̀ọ̀kan ẹ̀mí odidi láńlá bíi ẹgbẹ̀rún ọgọ́rùn-ún ẹgbẹ̀rún làwọn èèyàn ń kú ní ìlú tí wọ́n máa ń polongo pé àwọn ní agbára tí wọ́n mọ̀ sọ fàgbáyé gan pé wọ́n mọ̀ fagbára challenge ara wọn tó lè jẹ́ ká mọ̀ pé ọlọ́wọ́n ọba òun náà ni zul kudra el muslaka òun ni agbára rẹ̀ agbára tí ò ní ẹni kankan tó lè challenge rẹ̀ nítorí bá fẹ́ ṣe kò sẹ́ni tó lè ní kọ́mọ̀ ṣe kò sí ní tó lè fi di lọ́wọ́ ọlọ́wọ́n ọba azza wa jal ọwọ́ adẹ́kíní ìkalẹ̀ tí ń jẹ́ àrùn àrùn yìí wá di nǹkan tó ṣe pé ọwọ́ gbogbo àgbáńlá ayé wa ń bẹ̀rù kò sí ẹni náà ní àgbáyé kò sí ìlú náà lágbàáyé tẹ́rú ọ̀bà nípa coronavirus ẹ̀rí owó mùsùlùmí máa ma ò kí fún kẹsì jẹ́ a coronavirus kí wá ní pòsíṣàn tiẹ̀ bóòlù tiẹ̀ tí mùsùlùmí ó ṣe wà àwọn irú nǹkan báyìí tó bá ń ṣẹlẹ̀ ẹ̀rí pé ta bá rántí ẹ̀bólà náà ti wá bẹ́ẹ̀ rí ẹ̀bólà wá éèdì wá bẹ́ẹ̀ náà rí bákan náà ìkànnà tó wá ń gbà kan náà ẹ̀yìn lásà fífà ipe èmi ọlọ́run ipe tó pọ́lọ́hún bá ṣetán láti kó gbogbo ayé yìí ńlẹ̀ tí ń sọ fún wa pé òun ó padà pa gbogbo ayé run wàhálà èyí ò gbọdọ̀ mọ́jú kó mọ yàrá lẹ́nu ilé ìgbọdọ̀ jú kó mọ rin lẹ̀ pé ah agbára ọlọ́run ká kiri yìí kò sẹ́nì kan tó tó bẹ̀ tó lè jáde bọ́ta tí ó ní òun lè díwọ́ coronavirus alamẹ́ríkà gẹ̀ ẹ̀rú ń bà gbogbo wọn pátápátá lẹ̀ ẹ̀rú ń wọn tó látara pé kí ni nǹkan kékeré inú ọmọ ogun ọlọ́run ọba kí wá ni ipò tí mùsùlùmí gbọdọ̀ mú níbi irú nǹkan báyìí àwọn kan ní kọ́kọ́ yé mùsùlùmí pé ọlọ́run ọba òun náà lọ́ba alágbára òun lọ́ba ṣe yéwù òun lọ́ba ṣe bó ṣe fẹ́ bákan náà gbọdọ̀ yé mùsùlùmí ipe ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni ó máa ń dán ẹ̀dá tó dáwò kò wá sí ọ̀nà tó o lè fi ìpayà o lè fi wàhálà kò sí tí o lè fi tẹ̀dá tí Ewu lè fi dí àdánwò fẹ́ dà ẹ̀wọ̀n kẹgbà tádẹ́wò ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì pẹ̀lú ọ̀rọ̀ Boko Haram ń kálukú ń káyà sókè wọ́n mọ̀ ní à ah, kò sí kíní kan kò sí security kò sí kíní kan àdánwò kan nu àwọn míì ń bẹ ebi ní tiwọn ebi tiwọn nu tàwọn tó ń ní ìsìn kòrónà yìí àìsàn ni tó wá àìsàn àjàkálẹ̀ òun náà máa ń pè ní sọ̀rẹ́wùn àwọn àìsàn tí bá ti ń rí báwọn ó lè máa lókọ̀ ní ìlàbẹ́ àmókọ tó pa ogun ọ̀pọ̀ òun náà ni sọ̀rẹ́wùn àìsàn àjàkálẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ̀ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pé àdánwò ń rẹ̀ ni ìfìyàjẹni ní ládọ̀dọ̀ ọlọ́run ọba bákan náà ọmọ mùsùlùmí gbọ́dọ̀ tó wá mọ̀ ipe bákan náà bó ṣe jẹ́ ìyà yìí ó tún máa ń jẹ́ ìfẹ́ ọlọ́run ní àìsàn ńláńlá báyìí ó máa ń jẹ́ ìfẹ́ ọlọ́run àìsàn tí máa ń pa àwọn èèyàn rẹ̀kẹ̀tẹ̀ tí ó tẹ̀yẹ̀ bí ọgọ́rùn-ún kúlẹ̀ kan náà yẹn bí one thousand kúlẹ̀ kan náà one million kúlẹ̀ kan náà yẹn gbọ́dọ̀ mọ̀ pé kíní máa ń jẹ́ kíní máa jẹ́ ìyà a máa jẹ́ ìkẹ́ kí n tó bá ń jẹ́ olùgbọ́ lọ́wọ́n bá gbọ́ tí ìgbàgbọ́ rẹ̀ dúó tí tawhid rẹ̀ fẹsẹ̀ múlẹ̀ tí kò ní ìmú nǹkan mí papọ̀ mọ́ lọ́wọ́n ọba ẹ̀rí tí ìlú àìsàn yìí bá dé tó bá gbẹ̀mí ẹni yẹn ẹni òun kúkú rinu ó kú ní sábàbí ikú tó jọmọ́ ikú shahid ìyẹn ni pé ẹni tó kú bí ẹni tó kú ikú ṣahid náà máa ń pè kí kàn ṣe ṣahadatul ma'araka ni kì í ṣe tójú ogun àmọ́ irú ẹni tí ó rí bẹ́ẹ̀ náà lẹ́nu tó pé ìgbàgbọ́ rẹ̀ dúró náà ni mùsùlùmí ló gbọdọ̀ múra ṣé bó o ní wọ́n ṣe jẹ́ ẹni tí ìgbàgbọ́ òun ó fẹsẹ̀ múlẹ̀ bó lòun ó ṣe jẹ́ ẹni tó ṣe pé tawhid òun yóò dó déédéé kò ní jẹ́ ẹni tí ó mọ̀ mú àmúlùmọ́là nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ kò ní jẹ́ ní tí ó máa ní nǹkan tí ó máa gbẹ́ ní tẹ̀ yàtọ̀ sí ọlọ́run ọba kò tí ó máa bẹ̀rù nǹkan mí yàtọ̀ sọ́lọ́run tí ó bẹ̀rù ayé tí ó gbà pé ayé ń pa ni ẹ̀rí ayé lè kó bá ni ayé wọ́n sì máa fa kádàrá rẹ wọ́n sì máa pàdá àbí wọ́n máa fa owó aago rẹ sẹ́yìn ìgbà tó bá ń gbàdúrà eléyìí gbọ́ ẹnìyẹn tí ikú ń bá dé wàlá ẹnìyẹn ìyá ńláńlá ní ọ̀jẹ̀ fún ìyá ẹni tí gbàgbọ́ rẹ̀ ọba dúró ìyà ni ọjẹ fún torí pé orí ìyà náà lọ bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò tọrọ lè ìyà ọba ni tó bá kan náà anabi sallallahu alaihi wasallam inú àdìsí àyíṣà radiyallahu anha olóhùn gbọ́ yẹn ni kí mo fẹ́ mú ẹ̀rí wá lérí pé ìyà ọlọ́run ni sọ àjàkálẹ̀ a máa jẹ́ ìyà àìsàn àjàkálẹ̀ a máa jẹ́ ìyà bákan náà sì عائشة رضي الله عنها قلت سألت رسول الله صلى الله عليه وسلم عن الطاعون قلوا بير لو النبي يكي القول انتو بين تقوى نقا àìsàn àjàkálẹ̀ bí irú coronavirus yìí kí lọ bẹ́ sọ fáwọn bẹ́ anabi sallallahu alaihi wasallam ó wá ní fa akhbarani Aisha ní anabi wa sọ fún pé annahu azabun yab'athu Allah ó ní ìyá ní o tọ́lọ́mọ fi ń jẹ àlàmọ́ ń yẹ ṣáà ẹni tó bá wù àmọ́ wà ánà lọ́ a ja'ala rahmatan lil mu'minin àmọ́ lọ́wọ́ máa ń ṣe irú àwọn àìsàn báyìí àánú ọlọ́run ni máa ń jẹ́ fáwọn mùmìnì فليس من أحد يقع الطاعون فيمكث في بلده صابرا محتسبا anábì ní gbogbo ẹni tí àrùn àjàkálẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ sílùú rẹ̀ tó pẹ́ ni ó ti wà ń bẹ̀ náà mọ̀tẹ́sìbánì lẹ́ni tí ó fẹ̀mí ti ọlọ́run sọ́ọ́bìrán tó ṣe sùúrù lérí rẹ̀ anábì ní sílùú ẹni yẹn bá kú tó pé yá ẹlẹ́mu anna wúlá yusibu illa ma kataba Allahu ẹ̀wọ̀n kan. ẹni tó dá lójú pé nǹkan kan ò lè ṣeun àti tọ́lọ̀ bá ní ó ṣeun ànábì irú ẹni tó bá kú bá òun illa kana lahu mithla ajri shahidin ànábì ni ẹni yóò ní ládàá bíi ládàá ẹni tó kú ni tó náà ni ọ̀rọ̀ tí mo ń sọ pé ẹni tí àìsàn yìí lè jẹ́ oríire fún òun náà lẹni tí jẹ́ olùgbàgbọ́ nínú nǹkan tó tún ṣe kókó fún ẹni tí tí àìsàn bá ṣẹlẹ̀ báyìí òun náà ni kọ́mọ́dé pé yóò wá léèyàn débi pé èèyàn wà mọ́lẹ̀ lè ṣẹbọ pẹ̀lú ọlọ́run ṣẹ̀pẹ́ ń lu wa yìí tó bá ti gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ nísìn abẹ́lọ́run kọ́mọ́dé kí wá àìsàn burúkú kọ́lọ́mọ́dé kan wọ orílẹ̀-èdè wa o èyí tó ti wọ́ kọ́lọ́run kó fún wọn ní ìkápá rẹ̀ torí ní òsì gbé pé ẹnìkan ti wọlé kódà wọ́n tó ń wá àwọn tí ẹni òun bá jọ wọlé papọ̀ wọ́n wá wọn káàkiri ìtumọ̀ rẹ̀ náà ni pé wọ́n sáré establish pé ó ti dé orílẹ̀-èdè wa tọ̀ nítorí wákà fún mùsùlùmí ni pé kìí ṣe pé kíyàn wá sọ ọ́ dẹ́bọ́ mọ́ lọ́wọ́ ẹni tó bá rántí tó jọ́ mọ́ lọ́rin nígbà kan ni wọ́n ní kẹran lè bu eru kẹran dà sílé káàkiri gbogbo gbogbo bísẹ̀ lé ẹni tó bá jọ́ mọ ojú Ìlọrin yọ́mọ ìdí ń yìí wọ́n tún lè ní kí wọ́n mú gbé sínú ilé gbogbo àwọn nǹkan báyẹn ẹ pẹ̀lú ọlọ́wọ́n ọba mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i ẹ kí ni bàrà wa ní í ṣe pẹ̀lú ààrẹ kí ni eérú kí ló ní í ṣe pẹ̀lú àìsàn burúkú agbègbòrú àwọn nǹkan anabi sallallahu alaihi wasallam sọ pé idha sami'tum bit-ta'uni bi ardin fala tadkhuluha tẹ́ bá gbọ́ pé àìsàn burúkú kan ṣẹlẹ̀ níbi kan ẹ gbọ́dọ̀ lọ lúnà o wa idha waqa'a bi ardin tẹ́ bá sì gbọ́ pé àìsàn burúkú ó ṣẹlẹ̀ nílùú kan tẹ́yìn sí wà ń lu náà ẹ jáde ara àwọn ẹ̀kọ́ tá lẹ́nu sallallahu alaihi tí ó kọ́ wa tó kí mùsùlùmí kí ó má lọ lè wọlé síbi tí ọba ti ń gbọ́ àdánwò ọlọ́run torí ẹlòmí olóhùn fẹ́ràn láti kúkú ikú rọrùn ikú tó wọn kọlọ́ nípa èyí wọn ní pé wọ́n wá gbọ́ bí tí corona ti ń dé ní ńlọbẹ̀ torí anabi ọkọ wa ní àwọn ẹ̀kọ́ oríṣiríṣi nípa tó ní í ṣe الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد kí ni àwọn nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ nípa àwọn tí àwọn àjàkálẹ̀ bá ń ṣẹlẹ̀ báyìí anabi sallallahu alayhi wa sallam ó ti jẹ́ kó yé wa pé kálọ̀ lè mà wípé la adwa anabi sallallahu nínú àdéhùn àbí ìrora tàbí ọdún ọlọ́ àìníwò anabi ló gbọ́dọ̀ dá lójú pé la adwa wala tiyara wala ànábì ní kò tún ti ń jẹ́ pé lágbájá òun ló kó àrùn ràn mí ìtumọ̀ rẹ̀ ni pé àrùn àjàkálẹ̀ yẹn ó tún gbọ́dọ̀ dáhàn lójú títí àrùn yẹn ò lè tún láti ibì kan sọ́dọ̀ ẹlòmíì àti tó bá wọ ọlọ́run ọba tòun ti bá ṣe wá wú yìí náà anabi sallallahu alayhi wa sallam òun náà ló tó wá ní pé sírra minal majdum firaraka minal asad ànábì ní tó bá tó rí ẹni tí àìsàn tó máa ń ràn yàn bá mú aljuzam àìsàn ẹ̀tẹ̀ ìmọ̀ ń ràn yàn ànábì tó wá ní ẹ̀sá fún ẹni yẹn tó àdìsí méjì ni tí méjèèjì kọ ẹ̀yìn síra wọn àwọn afáwa ṣe jámù rẹ̀ síbò láà ṣe kó àdìsí méjèèjì yìí papọ̀ ànábì ní kò sí àkóràn àìsàn tó bá kan náà ànábì sallallahu alaihi wasallam òun náà ló tún ní ẹ mọ́ sáfẹ́ni táyìsàn tó bá mú ìtumọ̀ rẹ̀ láti lo hadisi méjèèjì papọ̀ òun ni pé mùsùlùmí kì í máa lọ lè fi ọwọ́ fa àìsàn tí bá ń dààmú ẹnìkan irú ìlànà ibi kan bí hadisi mọ̀kálẹ̀ kẹ́kẹ́ tí ẹ bá gbọ́ wàhálà kan ń ṣẹlẹ̀ tí ń jẹ́ àìsàn burúkú tí wọ́n ti wà nílùú kan má lọ lọ bẹ̀ o mọ́lọ́bẹ̀ náà ní kọ́lọ́kọ́ wa ṣe dáadáa fún alimamlakatul arabiya saudiya ẹ̀sìn yé ìlú yẹn púpọ̀ kọ́lọ́kọ́ mọ́ jẹ́ kí àwọn àfa bẹ̀ kọ́lọ́kọ́ mọ́ pa wọ́n rẹ́ wọ́n tún sọ pé lásìkò yìí ẹnìkan bọ̀ wọ́n múra ní mọ́wàá abẹ́lọ́n kọ́mọ́ tó di àsìkò hajj kọ́lọ́mọ́sá ti bá kó àìsàn burúkú yìí kò lẹ́lẹ̀ kọ́lọ́mọ́sá ti sànù wa kọ́mọ́sá ti bá kó kó lẹ̀ tó a pé kí níyàn bá kú ò náà ajẹ́bẹ́ kò ní sí hajj náà nù kò ní sí hajj lọ́dún yìí tó ó dìgbà tán bá rí pé kinní yẹn tán tí ò sí pé ẹnìkan tó lè kó wá tó sọ́dọ̀ wọn bí islam ṣe kó wa gangan òun náà nù ẹnìkan gbọdọ̀ lóhun ní ìgbàgbọ́ wọn ni ẹbọ́lọ̀ ní wọn ní kárùn náà àtẹ́nì kan bá lọ bí ọba ní ọtọ́lọ̀ ọba ní kọ́rọ̀ kò ní ràn án ọlọ́run sọ fún ọ pé ànẹ́bì sọ pé àní ẹ máa wọ bẹ̀ kí wọ́n tó wọn lọ bá sì wà nílùú kan kíkiri yẹn ń ṣẹlẹ̀ ọgbọ́dọ̀ jáde o wà níbẹ̀ náà ni tí ó bá pààyàn yóò pààyàn síbẹ̀ tí ó bá múyàn yóò múyàn síbẹ̀ tó léyìí náà nìkan tí àwọn àfáà ṣe ní àlàyé nípa àrùn àjàkálẹ̀ kí wá ní nǹkan tó ń jẹ́ ọ̀nà àbáyọ tí mùsùlùmí lè dún ní mọ́ láti máa ṣe àkọ́kọ́ náà ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo nǹkan tí wọ́n bá ti là kalẹ̀ láwọn tí wọ́n jẹ́ àwọn oníṣègùn àwọn ayé òde òní ẹni pé táwọn medical doctor bá sọ ẹni pé tẹ bá wá ń ka nǹkan tí wọ́n ń sọ yìí náà tí yẹn bá wá gbé sínú súnà nẹ́bí sallallahu alaihi wasallam ni ó mọ̀ rí pé wàláyé ìsìláàmù ìsìláàm ìsìláàmù náà ni ìsìláàmù ń jẹ́ wa huwa dinullah òun náà lẹ̀sìn ọlọ́run tó ní pé tẹ bá gbogbo àwọn nǹkan tí wọ́n ń kà yìí ẹ mọ̀ rí pé ìhun tí ìsìláàmù ti faramọ́ náà ni a ní ẹni tí àìsàn bá ṣe mọ́ sùn mọ́ tí coronavirus bá ń bẹ lára rẹ̀ má ṣe kí ni má bà á lọ́wọ́ tó mi pé ẹni táyì sàn ń ṣe ń má sùn má bákan náà má dì má sọ kọ́lá ibù ká ní pé ìdì mọ́gẹ́gẹ́ bá wò nínú súnà Nabi sallallahu alaihi wasallam ẹni tó bá ti wá láti ìlú kan bọ́bọ́ sí ìlú kan nù so ó túmọ̀ sí pé irú ẹni tí ń bọ̀ láti ìlú kan nísìnyí kò gbọ́dọ̀ jáde gẹ́sẹ̀ pẹ̀lú àìsàn rẹ̀ gbìyànjú àti pé wàá gbé wá ẹnìkan wàá dì máa ànábì tí ní kò gbọdọ̀ jáde wọn ló wò tí gbọdọ̀ lọ́bẹ̀ gbìyànjú àti pé ó wà lọ́bẹ̀ ó wà lè dì mẹ́ni tí àìsàn yẹn mú bákan náà wọn tún ní káwọn èèyàn kan máa fọwọ́ wọn wàlúwà inú súnlọ́ anabi tó fi nítorí bẹ́ẹ̀ nusúnà ní sọ̀rọ̀ sọ́lá anabi ní gọ́fùlù bàrọ́jìm gbogbo àwọn ihò ọwọ́ ọ̀yàn yìí kìí ṣe pé o fẹ́ ṣàlùwàlá o kò kà ó pé ah mo rò pé bóyá ọwọ́ mi ti yí àwọn nǹkan kọkàn ẹ bá ń gbómi kò tàn ọwọ́ lásán níbẹ̀ nusúnà ní sọ̀rọ̀ nínú àwọn àdámọ́ súnà tánàbí sọ̀lọ́ sọ́lá múlá níparí òun náà wà ní kí mùsùlùmí kó máa bẹ ọlọ́run ọba pàtàkì jùlọ àwọn àdúrà tó jẹ́ màfúrù ani nabi sallallahu alayhi wa sallam àdúrà tí anabi ní ká máa ṣe gẹ́gẹ́ bí àdúrà tí anabi sallallahu alayhi wa sallam tí máa ń ṣe ní àwọn àtikárò rẹ̀ anabi máa ní allahumma inni a'udhu bik min albaras waljunun waljuzam wa min sayyi al-asqam tọ́lọ́n lami níbi àwọn àìsàn tí ń jẹ́ albaras àìsàn wọn máa ń pè ní àìsàn ẹni èyí tó máa ń gbìyàn lọ́wọ́ yẹn yóò gé ogbó ọwọ́ àwọn èèyàn kúkùkú kúrútú wàljùlùún wèrè wàljùzám àìsẹ́ ẹ̀tẹ́ wàmí sẹ́yí àtfàm anábì ọlọ́run lami níbi àwọn àìsàn burúkú tó bá nàbì sallallahu alaihi bí ṣe máa ń ṣe ni anábì ní irú àwọn àdúrà báyẹn kí yẹn ọmọ dún ní ma tó bá kẹ́ni àtikárù sọ́bà kí yẹn dún ní ma àtikárù mẹ́ta kí yẹn dún ní ma gbogbo àwọn nǹkan tí èèyàn máa fi ń bọ́ níbi irú àwọn nǹkan yìí lélẹ́yìí bákan náà ni pé mo sọ lẹ́ẹ̀kan pé kò fi ń sórí burúkú ní káìsàn àìjàkálẹ̀ kó dé kó sì pààyàn lọ sọ̀rọ̀ bóyá bí kọ́lẹ́rà ni àbí oríṣiríṣi ni ẹ̀bólà ni kíní kẹ̀kẹ́ sí orí burúkú ẹni tó lè jẹ́ orí burúkú fẹ́ tó bá ń jẹ́ aláìsìn náà náà ni torí mẹ́nu àwọn ni títí mẹ́nu tàn àwọn orí sábúrú oríire gan làwọn rí sí Mu'adh ibn Jabal ó kú sínú àìsàn ni àìsàn àjàkálẹ̀ ni ní amuwan náà ni bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ náà Mu'awiya Sufyan ọmọ àbí Sufyan òun náà kú tó dídú àwọn àìsàn báwọn náà ni tí báwọn sọ̀rọ̀ bá ti pọ̀ ṣe kí wọ́n pọ̀ ṣe pé àìsàn àjàkálẹ̀ ni náà ni ó ṣe sábà bí ikú wọn tó abẹ́lọ́wọ́ subhanahu wa wá اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إنا نعوذك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم انظر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم كن مع ولاة أمورنا واجعل لهم بطانة الصالح يا رب العالمين اللهم كن مع ولاة أمورنا واجعل لهم بطانة الصالح يا رب العالمين اللهم اغفر لأموات المسلمين اللهم ارحمهم اللهم نقئهم من الذنوب كما ينقى الصوب الأبيض من الدنس اللهم اغفر لمؤسس هذا المسجد اللهم ارحمه اللهم كن مع أسرته وتولى برعايتها يا رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا الله أكبر الله أكبر